الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول يا رحمن كي قام أرمك إلا ورحمه إني أقول عن جنائك آني إجينا إن الله صبر Kọ́ńtọ́ Rọ̀bíù Láwùwẹ̀l, ọ̀rẹ́ rẹ̀ mi ẹ̀rá 1437 náà ẹ̀kọ́ tó mọ̀ ní Sọ̀rọ̀lá Àlẹ́ Sọ́lám, àwọn ìjọra ọlọ́mọ́kà náà Mẹ̀dínà. Lọ́sọ̀ ìwọ́ ìwò ìdáná ìkí ara ní ìwò iná bá wọ́n rẹ̀ ẹ̀rá ti sára náà 15. Ẹ̀gbẹ́ ní sára ní sára fẹ̀wọ̀n àgbẹ̀ ọmọ anáìkọ́ ya iná ọlọ́rẹ́ àkàrò ìfìtàn yà ní sẹ́wẹ́ fẹ́ntọ́nà ìgbàkan ọ̀rẹ́ àpẹẹrẹ ilé ìtìjìnà nílá kàínà ní àpẹẹrẹ ẹ̀yìn pàápàá àti ọkọ̀ ọ̀bá ìyàlíkàkẹ́ àwọn ọ̀nà kàáka ẹ̀yìn pàápàá ọ̀nà òkèkà ìjìnà mọ́ rẹ̀ ìjẹta ẹ̀ sọ̀rọ̀ kùnà kàlẹ̀ ìbáadá àtẹ̀lẹ́kùn kùnà ìtọ́nà àtẹ̀kọ́ ilẹ̀ dúró ká ọ̀dọ́kùnrin bá àtẹ̀kọ́lá kúlákúlẹ̀ ọ̀la áwùsọ̀lá pẹ̀tẹ́ ẹ̀lẹ́kùnrin lọ́kọ́ wà ọ̀nà ìsọ́kùn látàrí àìmọ̀ ìwòlẹ̀mọ́ àjẹ́ níbi èjì tí kò lè ọ̀nà ìyẹn àti sánà àti nọlẹ̀ tó kúrẹ́ káyẹ̀ ọ̀ìmọ̀ ni akọ́ àdàgbà kaba ìjìkì òdọ̀lẹ̀ pẹ̀lú the waste of time ràndúlẹ̀ kọ̀dọ̀ ọ̀rọ̀ dàkà akọ́sá implementation kẹ́nà ọ̀gbọ̀n àwọn ọ̀dàkà ọ̀nàmọ̀ ní kàkà akọ́sá yẹn tó fi jọ àti káyẹ̀ ọ̀lọ́kẹ́sẹ̀ àmọ́ ẹ̀rọ náà ẹ̀ torí kàjẹ́ lọ wọn nù wọ́n lọ ká àtúntẹ́lẹ̀ wọn kọ́ wọn lẹ̀ lọ sílẹ̀ yìí náà máa gbà sọ́rọ̀ sáré ọkẹ́ àfẹ́ ọ̀tà ọ̀nà ìgbàsọ́ dòrò sọ̀fàhàn yàrá ọ̀nà ìka ọ̀nà ọ̀mọ́ ayọ̀ ìlà ìka يعني أمر ما يعلم لكن ومن أثار الفتن أيضا قائل أتي بجنة أنا كأعلن أنها يترتب عليها كأمان جنتور أمور يعني أن تلا كأعلن بجنة عليها تقدر الفقراء ذلك أمر ما أنا قوي ودون أدون نرى بلوكني ينفع ويكفي تفاني daga ọ̀rọ̀lá fún àkàrẹ̀ ẹ́ẹ̀kà ní kìtàbọ̀ súnnà lọ́kàrẹ̀ ohun mìírò àwọn makar ọ̀lọ́pọ̀mọ̀ láẹ́lmà ìdáhùn ọ̀rọ̀lá ìka ẹ́yọ iye ìdán wọ̀mọ̀ láfíkò láhùn fi bí nílá ọ̀rọ̀lá ìbọ́nyí fikiru ẹ́ẹ̀dínú múrí subhanahu wa ta'ala يتفجرون في الأملاك في سفر ده كايتنا في موجودين إذا في

anyanwụ mee ahụ enugwu nke mụrụ sọlọlọ ọlịsala gbọdụrụ ka iwu akwụwa mee now ọ sịrị the current situation na nke ala ala ya ọgbọdụ nínú nke mori sọlọlọ ọlịsala sere akwụwa ahụ jesụla na but for our own time now there are so many things according to the way wherever result ọ̀rẹ́ ń rẹ̀ kọ́nà pọ̀ náà ọgbà ọ̀rọ̀ lé ọha mo náà wà tó pa ọ̀ àmọ́jọ́lá àdọ́ sí bọ́ọ̀mù wí sí ìjẹun so you have to understand the knowledge of facial working ọ̀rọ̀ lọ́pọ̀ ẹ̀wúrí mẹ́lẹ̀lẹ̀ ẹ̀nẹ́ màá nù yàn sẹ́yìn jẹ́nà òrìká ẹ̀nẹ́ nyáyọ̀ ọ̀sẹ̀ pẹ́tẹ́ká ìhàfẹ́mẹ́rẹ́ ọ̀nà ọ̀nà lọ́pọ̀ bidóni fíkìlọ̀ ìgbèdínì lẹ́ that ẹ̀mẹ́tọ̀ ìmọ̀ wàbìdóni zèrànyà ẹ̀nẹ́rẹ́ bá ti nọ́nà ẹ̀nẹ́yàn yẹ wàbìdóni ọ̀nà dẹ́ẹ̀rẹ́ nyíká yẹ ẹlẹ́rọ nà kàmàdé wọn wọlá tó adát àríká yẹ ọ̀rọ̀ mímẹ̀ hẹ́ẹ̀hẹ́ ìnira ìgbà dídára yẹ ẹlẹ́rọ ní adakaba wọn náà yẹ ọ̀rọ̀ wọn náà yẹ ọ̀rọ̀ dídẹ́rẹ́ ká yẹ yẹ á máa nìyẹn sábà àbẹ̀tánà lọ́kẹ́ fàyẹ̀fẹ̀fẹ̀dẹ̀rúnà wọ̀nyọ̀lákọ́ọ̀nù àkàn jẹ̀dá ọ̀kẹ́ bẹ́ẹ̀ amọ̀mẹ́dẹ́ bẹ́ẹ̀ atọ́kàrẹ́ rẹ̀ ọ̀kàrẹ́ náà ká àti ọmọdé lù ọmọdé wọn ẹsẹ̀ náà káyẹ̀ àná mẹ́rà mẹ́rà ọmọdé kọ́kàn jẹ̀dá ọ̀kẹ́ ní ìjọ́sà opportunity ọlọ́rin bí ìkàlẹ̀ fún mẹ́nu àwọn àwọn olùgbáyẹ̀rẹ́ náà ni ọlọ́ka anáyìnbóra náà ọ̀ká ọdúnkàkọ́ àmọ̀kọ́nù anáyìnbóra náà ọ̀ká ọdúnkàkọ́ ọlọ́run lọ́kẹ̀ẹ́ ويمررون الأقوال أفدي يفتح يعني أشرع ويرجفون تأقوال أفتح ويتدهلون في أمر الفتية وغيرها دار دائم إلى فتوى أتلينا وم يعني إلينا فتوى دوري فاي أمي قليلا أنا تيرو دو دو دو دو دو دو دو دو دو دو

bẹ̀rọ̀wíyàtì ẹ̀mẹ́rẹ̀ wa ka ẹ̀yọ́ láìka yìí ẹ̀ẹ́fẹ́ náà fẹ́ rẹ̀ ẹ̀mí tí yé sílẹ̀ rẹ̀ yẹn dey give a consideration before the marriage. dọ́kì làákín na mún yàtúbà hùn fi záàrì ka àmọ́sàtún tàjúrù hùn ilé ẹ̀lùbítàn ọkẹ́ dúró káyẹ̀ anáyẹ̀wọ̀ kàtẹ́mọ̀nù kú wọn mẹ́rẹ̀ ẹ̀nẹ́mọ̀nù ẹ̀nẹ́yìn àmọ́sà ẹ̀nẹ́yìn desire ẹ̀nẹ́yìn bá ذلك وقوة لنون انقتل أقوى هذا يقول شيخ الإسلام ابن تيمية رحمه الله أن مدينة شيخ الإسلام ابن تيمية مولى ما ينبع في كتابه المنهج إني بين ذلك أنا أنا المنهج يعني من هذه السنة أقوى الفتن والفتنة أقوى الفتنة إذا وقعت أنا بكاء أمم ajẹ́lẹ̀ na sí ha ha ọkọ̀ ọ̀nà ìka ìrẹsọ̀ náà ọ̀bọ̀ ọ̀nà ìka ọ̀nyọ́ ìdọ́ ọkùnrin àkùnrin káyè wà záwọ́ wà nílẹ̀ mà ẹ̀nà ìka ya ìrẹ̀lẹ̀ ọ̀nà ìlú ìke ẹ̀wọ̀rọ̀wà ẹ̀rì jùtúmí assignment àwọn anyọ́nù àrùn ẹni wọn náà kàmọ́ àdéhùn ọ̀nà àwọn ọ̀nà lórí ka ọ̀dọ́bìnrin ní tu sí ẹ̀ nínú ẹ̀kọ́ ìjẹ ni ẹni tí a mẹ́ ẹ̀ àfẹ́lẹ̀ náà ẹ̀rọ èyí ló ń tún ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òbí gára àndáyà ọkọ̀ náà pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ tẹ̀ka mọ́tò àwọn ìbàdàn láàrẹ lẹ́yà ń dá mọ́lẹ́ wà lẹ́yà àhàn àtùpàtàwọ̀ lọ́nà sáré ẹni wọlé tẹ́kẹ́lẹ́ ààrẹ ẹ̀rẹ́ ẹ̀rọ jẹ́ ìjẹ́ àbákàrà ìdè ìkọ́lẹ̀ wáyé tí ìyẹn lọ́nà yìí mẹ́mẹ́ ọmọ náà kó àkàrà nì lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ọkùnrin kó àmì àrùsọ rẹ̀ èyí ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ọjọ́ ìgbà ṣe ọdún ní báyìí láta máa jọ ọ̀gẹ̀ náà ẹgbẹ̀ ìjókòrò ọ̀nà tó ní ìgbé àmàlẹ́ ìtìnà rẹ̀ ẹgbẹ̀ tí ìmúwà nìyà bẹ́ ẹ̀wọ́n náà kó wọn mìíràn ẹ̀ bí ọ káàdá ọdọ ọkùnrin ìka pọ́ńtìkù ká ẹ̀ ọ̀rọ̀ náà ìka ọ̀dùnrà bẹ́ ọkùnkùn yẹn mú ẹ̀ka ìwọ̀n yẹn kúkú nìrẹ̀ ọ̀nà ní pé ìlú kárára àwọn ọmọ ẹ̀ abẹ́ àpò ayé mẹ̀kẹ́rẹ́ ẹ̀ nípa àtẹ́rẹ́ náà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ trọk ẹ̀dẹ́ àápọ̀ orílẹ̀-èdè nàbẹ́ àmìlẹ́ àmìlẹ́ ọ̀nà ìlúrèké wàhálà ìṣẹ́nu tó tàwọn kan lè ti nà mìíràn kama kọ́nà wọ́n sàárà agbọ́nkúnmọ́ra náà mẹ́rin bàbá wọ́n kò fi nàkà láti fi bá àdàlẹ́ ní àlọ́lọ́mọ́ yẹn wọ́n ti fi nà náà káyẹ̀ ẹ̀rọ lọ́nà mẹ́ẹ̀kẹ́ náà kàní mí kùn họ́ọ̀tọ̀ ẹ̀rọ náà káyẹ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ náà nù

egwere mmanya ọ na-ejudarụ emume ya ọdaba esi ahịa ọ anaghịkwa ahịa ọ dem nye gbe gbọ wọn mọni wọn mọni sani du yi yi du ọmọ egwere yi ọdọ ni wọn ayé kíkọ ọhún náà lè ọjọ ń sọrọ tó àwọn egwere tó ayé títí náà mọ náà rẹ wùchẹbẹ mẹtọd wùchẹbẹ wíì ọmọ wa nínú kakaka wàrẹ sọpẹrẹ wọn mẹlẹ yẹrẹ káyẹ.

During the we are so in trouble now. A sister cannot even wear a uniform. Though I believe but wọ́n á kò kí ni jẹ́ ìrẹ̀ ẹgbẹ́ ẹ̀yà ẹlẹ́tọ̀ ní ha ẹ̀rẹ́ alákọ̀ àwọn. Everybody is moving on fine. We are meeting with them, they are meeting with us. Ìlẹ́yìn jẹ́ ẹ̀rẹ́ ẹ̀mọ́kúnlọ́mí ọ̀wà yóò dẹ̀ orí ìyìnlọ́wà náà. So that's why we have to pay the dinner. قال نسأل الله أن يسلمنا أجمعين يا أمريكا وها بيكوني في الدين أنايكا أولدين على باب ربي أفي أنا طوى هنا الانتهاء إلى عواقب المرضية والمعالات السيئة أوكي أتهل يا أو شلع كان صار كذا لنا العواقب المرضية يعني أنتهوا الجيلة كان ينتهوا الجيلة lórí kèsì tí ló bèèrè tó ń lámọ́ àtẹ̀yé à ẹ̀rẹ́ náà ìta ilé òjì rí ọ̀rọ̀ ọkà mí náà sáré pítán ọkọ̀ ilé àti fìtínà wà àwà kíkò àtọ̀lẹ́tàn yàní sẹ́rí àbám kọ̀mọ̀n annama nadulu fitna ọ̀nà àwọn fìtínà wẹ̀ kàwọn rọ̀kọ̀ fi ha dọ́mọ̀ rà lẹ́wọ̀n wọn yàní kàwọn ẹ̀ntàngọ́lẹ̀ sẹ́kù sí. Okay yabawa bil awaqib al murdiya ok, mawbe ne wani yani zera ne obe ne wani munni entaha ana ke tawo diyawe ilo be je sinano ahona ka era mu yawe dok wala yana min ahayran alayna idona ba sayuna wa bil waqti nafa aqinu man onara kwa kinde la yahsulu hayran yani kama ya mulala yani baba si wala akamwachia mkoteo lisami ibn Taymiyyah Sheikh Islam ana wale Taymiyyah rahimahullah okay tatabu jumla min al-faqidan ama maana saa sada mdaka zote zile yani kitini hili ni anaika ome alladhi sara fi admina fi qablahu kitini anaika ome order inú mọ́lá ìka ẹ̀kọ́ ọ̀dọ̀dẹ́ ibẹ̀ ní pé òyìnbá mi ló tẹ̀mí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀gá rẹ̀ dọ̀rẹ́bà mọ̀ ẹ̀kúrò bá mú mọ̀ wọ̀rọ̀ sọ́dà ha rọ́mì mọ̀ ọ̀lọ́ yàní ṣé òyìnbá mi ló tẹ̀mí ọ̀rọ̀ mọ̀ náà ọ̀gá àbàrin dáadáa máa rí ni ọkẹ wọ̀lákàrọ̀ bèkì tábìlì minhajì sunna lọ́mọ ìkàmá ẹni ìwẹ̀rẹ̀ náà ní minhajì sunna خلاصة الجملة أن جميلة نافية يعني ثمرة ثمرة نصرة lọ́bi sọ́nà ẹ̀ka yẹn sọ́mọ́rì yàní ọ̀ọ́dúnrún yàrá ẹ̀ka yẹn kó o lè pẹ̀lẹ́ sí náà fídà tó ń lọ́jà ìfàní mú fídà tó ń sọ́nà ẹ̀ka máa ìfàní. lèmà àlẹ́ àti tí kàlùfítà yàní sẹ́wọ́nà kò lẹ́sẹ̀ sẹ́wọ́nà fi tún jìjọ lọ́nà wọn ẹ̀mú fìdí nìyí nìyí oníṣẹ́ òde sábẹ́ kò tẹ̀míyà ọ̀nà ọ̀gọ́rin. fakọ́lá ọ̀hún ọ̀hún yàní

obi kudiri ana ka bonya ni jenguni o idono zori kono rina ni ane ta kwa la para ampia tu kapera lepitan yani sio lizabi ko sema rahmanullah alayhi dan mo ita mai ape gororo ini le fitina hafala ana iqama thumma laha sanatan wa tarju kalbitan aw la munafiki lizabi ko yani dan ko yani sebe ẹ̀bẹ̀tẹ̀ sẹ́rí result sẹ́rí outcome sẹ́rí sọ́nà ìtàyẹ̀ ọ̀hún ní ìbìkí ẹ̀ lẹ́rẹ̀. فقال رحمه الله يعني شيخ الإسلام ابن تيمية رحمه الله ọ̀kẹ́ fàlá àkọ́ọ̀mù dínà wọ́nà àbùkọ̀ òdúnìyà

wata turu bida dɔ mi gana jijina ɔna ɛdɛ wala wa kuru fɛ yi a da ika isaba fɛ ko nan ɔnɔ bi ɛta a o diwi wala ya turu musiru bidna ayi hɛ ɔkɔ ɔna ko jibiti nana ni bɛ ɛdɛ ba nyina ɔrɛ fɛ ko nan nɔ ɛdɛ ɛnɛ ɔna daara nu de ka yɛ ɔna ka bɛlɛ bi dɔn na wɔ ɔ bi dɔn na daara.

dábàá pé ṣèlú ìmúlẹ̀ àfihànkọ́rọ̀ ẹ̀ǹtọ̀mìrẹ́ ẹni. ìjẹ́ òwe is your own effort láì bá wọ́n mẹ́ta ẹ̀ that appearance of Islam should become virtually absent. ìlànà rọ́bìnrin because of the way come with Jannah, then one call to the harbor of Islam. I don't know. Mo ní wọn kàyọ̀ mọ́líkà wọ́n jẹ́ náà yára ẹ̀ka lọ́sọ́ọ́lẹ́kọ̀ọ́ ana ka ono nyele na ono man ti ko islam ka o become backward in society no be ana ka ya advance no so ke wa ma qariban ma ana kisa tunafaru alladhina lam ya'ba'u bi nasihati imam muhammad o ka yara fararu no mana ko ya e to pe elana ka e ni imam Muhammad sunna wal jamaa dɔ advice ɛn dɔ kala yɛ wa bɛn lɛ yɛrɛ ba wɛ lɛ dɔn wɛ وكذلك قصة النفر الذين لم يحبوا بالنصيحة حسن البصري أو كبار من أجل هنا أن هو advice wọn ní imam hasan bakre advice wọn fẹ́ wà inú mọ́nà ìka ẹni ní ju ọkà ẹni mọ́nà mẹ́rẹ̀ lọ́pọ̀ kánà na síjà fi ìdá ha ọ̀lá ọ̀dẹ́sẹ̀ ìdí ẹ̀ẹ́lẹ̀ nẹ̀wọ̀ ìdá ha ọ̀lá àti dọ́lẹ̀fẹ́ annahuma aqamu dinan orkai en ne le ba kebi ni je ele no ame do wa ti gbadi ni ba ele no ame do ti improve ba dini le no na na yo ida la o ta sha hona ana ka rada instead of kawa establish din because the essence of oiku jihad is li ila'i kalimatillah

omuli wanapelekana ibada niende yao hicho unavyoisu agowa tempu webu tu wala wala arabu kenyi yeye ona huwa ndoba na maken for a year anabo dote alisen dai ka oni daro je ndugu yo tu kenyi la kuna wewe kesa ta ndo manya doka hapa wala bawe oh ni mnono huko le sitaka ndo kasema una you have to come and walk and merit to reward, not to come and die for, for nothing sake. ọ̀nà àbáfẹ́ alámànìyàn aláhùnmọ́ àkọ́mù sí ilẹ̀ ilẹ̀ ìwẹ́kẹ́ sí ìjẹ́ wàkàrẹ̀ àbáfẹ́ ọkì oríjìjẹ́ ní ẹmà ilẹ̀ àbáfẹ́ yà ìtẹ́wọ̀n àwọn ẹ̀fẹ́ ní ọ̀rẹ́ أو إلى قبر الكأنزين لداوهم لكي أو غرور تلعين لكوا قسين تلعين لكوا لكي لا تفاها في الجهاد بين بيونا ويقول حمدي بيتي وابا وعلي ملاي وكا جيكا نعم نعم ملاي نعم فكمل ناسي فنم ويومين يا باعي ويرمون سبحانه وتعالى na jaya oka umuri oka kira kon arsalna rusulana umuri ka yara kowa ku da yara to tanobe rusulana bil bayyinat yara kon to ya no lele sana ka ye o oh, ma ni bil bayyinat ni me hari wa anzalna ma'ahum alkitab di churu ya taiwan we yani fa bawa yani dai we wal mizan dile churu ya taiwan

èyí sẹ́lẹ̀ máa ń ṣe ìṣẹ̀lẹ̀ òwò ayélujára sákẹ́ náà kàfímẹ̀ látàrí sákímẹ̀ yes àmọ́ at the appropriate time àtùmọ́nú wa sí ìmọ̀ aláìka yìí ọ̀yẹ́ tí náà ń sára kàfímẹ̀ lọ́wọ́ bí destroy ọ̀gọ́dà like how for the damage to the spice àtùmọ́nú àìka yìí àzẹ́nẹ́wà àtùmọ́ àzẹ́nẹ́wà ìkọwà gẹ́ẹ̀ ẹ̀rọ kẹsàn-án tó wà ẹ̀wà náà You have to be careful of any other woman. On a ẹ̀rọ àwọn ọmọ àbílẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀yẹ ní jẹ́ ẹ̀rẹ́ bìdá rẹ̀. So, ọ̀nà ìrúlẹ̀ kí you have to be careful of ẹ̀rẹ́ àwọn ọmọ rẹ̀ ọ̀nà lọ́kẹ̀. Iṣẹ́ ẹ̀họ́ra hapun ìmọ̀ àwọn

lọ́dọ̀ mi ra kàlẹ́ brọ́dà ẹ̀kọ́ tí tó rà ní ìjọba rẹ̀ ká àlọ́láwẹ̀ àmọ́nèjì ló kó wàhálà jù wá ọ̀gbọ̀n ọ̀gbọ̀n olóró ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ìdílé ìtọ́lọ́pọ̀ ẹ̀sẹ̀ ẹ̀lẹ́gà ẹ̀dáyìn lọ́kẹ̀ àwọ̀kẹ́ ìrùzárí àtúnlá ìkọ̀bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nínú àlá inú ìjìdì wọn ni àyà àtẹ̀táhà anáìka ọ̀dùnjọ́ ìpìlẹ̀ وهذا متكرر في التعريف أو كلنا نناول في إن طبعا أن التعريف الأخير للأفكار تعريف كيف يناول في تماما لأن هو في الجميع ولا وليس ليس الحكومة أي كم الأيام أن تجي تقول أعرام المهلبة this year another ten years storage mẹ́lú ọ̀wọ́ra. Nàìjíríà ẹ̀ sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá 1993 wọ́n láti 1994 àwọn ọmọ náà kùn bóra lọ́kẹ̀ ọ̀fẹ́ mi dára ti sáàmì mẹ́tẹ́rì aláàmì nùbọ̀lá ọkẹ́ ẹni bólú 8 ẹni ìwẹ̀rẹ̀ aláàmì tẹ́rù aláàmì nùbọ̀lá ọdún ìmọ̀ ìzàbí báyìí tẹ́sà tí ma ti hákà tí mo lè dáa ẹni ẹ̀planẹ́kà ọ̀rẹ́ bíire biography ọ̀nẹ́ hákà mẹ́tẹ́rì àdáhìl ọ̀nẹ́ àdáhìl lọ́nà أنا ما نقوم ما بين نور حدا إلا إذا نلعب ومن نلعب إذا نلعب تيجي <laughs> نعم كان أمير الأندلس يعني أنا وقبل زين أو قبل كا أمير الأندلس يكون ذهب في كذا في طويلة بما ذهب آخر آه، إنه كنا كبار لا يسوى المقام الذكرى أو كأول سلوى لا وغير هواي مهتم عليه ولكن أما يمكن أن يراجع ọkọ̀ owó ti kọ́ wa gbọ́gbà gbèsè alámi nùbàdà lọ́wọ́n tẹ́ alámi nùbàdà dúró lọ́mọ mi ní mani àyè amánu ní nani jẹ́ra bàdà àzàbí yóò rahimahullah ìmánu zàbí wọn ni mani báwo lè gbèsè rẹ̀ bá wọn bàbá yìí. kásọ̀rọ̀ tó lọ́dọ̀ máa fi àndàló sí dọ̀wọ́lá ti rẹ̀. ọ̀fi àrùwá ẹ̀mẹ́ rọ̀rọ̀ yẹni àndàló yẹni gbé àrùwá ẹ̀mẹ́ rọ̀rọ̀ sí dọ̀wọ́lá ti rẹ̀ ẹnu mọ̀nà akɔgbɛ sɛgɛ mi ayi dɔw le tòlɛ aka mi numɔ muna eke ma wa haka mu ɛɛ enu ɛgba ase mɔ ɔdabere hata fi la lɛ nika yɛ enawo na bi kɔrɔtɔba arbaatu ala mutakɔla mutazɛjini na bi zeyi ɛɛ bi zeyi ulama aa ni yɛ ɛtɛ ko kɔrɔtɔba kɛlɛ yi spain aa ni na arbaatu ala about four thousand ana ka ọma mmiri wa bẹẹ ni ekwenye a yadị naanị na na arụba sịrị na ekwere bụ arụba dị anya ka ọma arụba nụ ya na mụta bẹẹ ihe njize ni ilu daba onye gwọ n'ule ka ọ nọrọ eji gbogbo dọọsị ọrụ ịsụ gbadachi na ọrụ ịsụka ọbẹ dara aja ya kụrụ n'ebe ana arụba ma gwọ na mmiri ka arụba ọrụ ugbo dị ilé ọ̀rẹ́ bí ọlọ́dún ààrẹ pé tẹ̀lé afọ́nù mú ní ramadan àbá àkóso ìtàkùn ìtàkùn unit ga náà jẹ́ àkọ̀rá lọ mìtàfílẹ̀ náà wọ̀ ọ̀dá ìta ayọ̀ náà jẹ́ àwọ̀ ọ̀rẹ̀ ní ọ̀pọ̀lẹ̀ka lọ́ọ̀ pẹ̀ta ọmọ ẹja àkẹrẹ lọ́ba hmm, ó mi tí àwọ̀ náà láti láwọn ọ̀gá wọ́n ẹ̀kọ́ òsè wọ́n ẹ̀kọ́ tí lẹ́yìn àbẹ̀dúró kẹ lẹ́yìn ẹ̀rí ṣètò lẹ́bi wà lẹ́lẹ̀ ààrẹ tó ń lọ ọ̀dà lẹ́wà yàtẹ̀ ìtòkò jìbì jìbì ẹ̀lẹ́ lẹ́yìn lẹ́yà ọ̀nà lọ́kà àmàlẹ́ ah, mi ọ̀kẹ́ lọ́kẹ́ sọ́mìn yáàlẹ̀ kátó amúlò ẹ̀rù wà sábàtẹ̀ ẹ̀rù ọ̀nà yẹn ní ẹ̀lẹ́ rúmọ̀ àti student of knowledge ẹ̀kọ́ ìjọna yára fi ṣe ìwẹ̀ rẹ̀ ọkẹ́ kọ́lá lọ́pẹ́ pàlẹ́mà àrọ́dà lọ́wọ́ ìfàná ahùn fún ilé sọ̀rọ̀ mẹ́ta hùn ẹ̀ẹ́rẹ̀ azza alaihim intihabu hakamu lilurba da aka kawe mun yani ile onu hakam ame ini o imi sanye yana enye sana gayo umuyus kameda ame doki wa tamiru lẹ́yìn bọ́ mẹ́ lẹ́yìn mi sì ni yàrá lè àlẹ́ ògbò kìnnìkìnnì tí ó yẹ bẹ́ẹ̀. súnmọ̀ jáyà tó lè fi sáré ọ̀rọ̀ náà dẹ́kọ̀ mi sójà a máa béèrè ọ̀kùnrin fún mi. dọ́kọ̀ jáàrọ̀ bí andalus dọ́là ẹ̀ sí andalus yẹn spain fitna fi azima ala islam wa alẹ́ni fìtínà jẹun islam ثم قرن كيفا رحمه الله فقال من لم تقرن والمول ما ينبع فيه آياتها إن أبدا أن كثير من هؤلاء قالوا أولنا نمن كويتكاي بل بل بل بل بل بل أقرأكم قتلوا دعوا ومنهم من بر دليل ذلك ومنهم من سجن دليل ذلك عجما دون أن يقيموا دينا إذن بتنين بمثل هذه الفتن التي تسئل وتعجل àpéjú ẹmú kìtì náà ẹ̀ka ààrá dáàkọ́lá àgbàjẹ́rù dápọ̀ta ẹ̀yẹ ọlọ́lẹ̀kọ́ ẹ̀là kámọ̀ àyùkọ́ lákùnmọ̀ kámọ̀ ẹ̀ka màlìsá àgbàgbẹ̀gẹ̀lẹ́ ọ̀nà ọ̀nà ẹ̀ka ẹ̀ ó túwẹ́ ẹ̀sẹ̀gbó nílẹ̀ ọ̀sẹ̀ sánà kẹrùn-ún ọdúnmíníkà ọ̀dọ́rọ̀ mẹ́rin not to leave history of our prior predecessors. Yẹn the ìtayé, ẹ̀rọ ọmọ náà ti mẹ́yà ilẹ̀ ẹ̀ sababan in adadu kabir min man sarku fil bitan aw qawi nomboro lo wana kay mun dijon lo wa dahulu fiha damunan kana nihayatim aw qadira man dawlati la yani aw qad fiha nadam an ma wana kumaya wa tamanna kathirun aw wa tamanna la yawan an law lam yadhul fi tilka bitan kaya tani yani mun dijon lo wa gugu lo kaya Wàdáyẹ̀ bá wọn lórí lọ́ta ìta, ìkínà náà sílẹ̀ máa ah, láfẹ́ ìyàwó náà láàrin wọn na around early 1980s. Amurika brọ́dà kùmàwọ́. Ẹgbẹ́ ní àmọ́ta, ẹgbẹ́ mọ́nà ìfẹ́ ìgbóyẹ̀wọ́n ládọ́lá ní bàbá náà ńlá kan náà mẹ́yìn ọ̀tí kẹrẹ́ ní ìlẹ́sìn. Fọ́ọ̀lù, dámì ṣọ́gbọ̀lọ́nà dálẹ̀ ẹ̀ẹ́ and uh, 1994 or Egypt government. Níbi àtúntò mẹ́lò àmúnúra àwọn fílẹ̀ náà. Ọ̀dọ́ náà jẹ́ tẹ́nu àwọn sọ́dọ̀ àwọn náà na kàrí wọn ìṣùwà náà wà tàrà náà. Wọ́n náà rí sáté tẹ́nu ọdí àìbẹ̀lú àmàna wọn mú ìdí ìwé wà. Because it's not based on knowledge. It's based on káyẹ̀ yàtọ̀ ká ìyẹ̀kùrọ̀ náà. wọ́n ẹ̀kọ́ náà lórí kí ọ̀gọ́rùn ọ̀rọ̀ náà mọ́ àdìyẹ́tọ̀ sí dé ọ̀nà wọn náà lórí ká ẹ̀yẹ problem náà ní lórí ká ìwé rẹ̀ ọkọ̀ ní struggle ọkọ̀ ní brothers pẹ̀sẹ̀ kọ̀ọ̀nà bọ̀wé kúrò ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ẹ̀wọ̀n náà lè pè rárá ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní ìdíwà lókìlà ká ẹ̀yẹ ẹ̀lẹ́ ọ̀nàrà máa ń fi mẹ́ta dáná youth ọmọ ẹ̀rọ youth ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ yẹ ẹlẹ́yà lè mọ̀ lè tó jẹ́ lọ́rọ̀ àgbàrá ní mẹ̀lẹ́ kò sí orin tó káwá yà. And they some of them have become professors. Some of them, Mullah, they have become millionaires. But they are nowhere to even achieve the thing and now work, work with them. And these are people that I can them. Wàá káyẹ̀ wàá káyẹ̀ yẹn àkó àtàràtọ̀ sáàtàkà rẹ̀ ẹ̀mí gbóhùn rẹ̀ they are ready to die for that cause by then but now because of ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí based on knowledge lórí ka ìfọ́nù ẹ̀kú tún mẹ́rin they will just be recounting history for you. na-ekwe akwa nke wee ke nwa ọnụ ahụ na ama na na-ekwuru ụlọ n'ime àpòrò dáàbọ̀ mẹ́ ẹ̀mí ẹ̀rẹ́fẹ́ bí nìgbẹ́ lẹ́ẹ̀lẹ́mọ̀ ìfẹ́ mẹ́fẹ́ ti jẹ́ náà ìgbáyẹ̀ ọ̀rọ̀ ìfàníyàrẹ̀ ọ̀nàdóní ìdí wọ́n mara ẹ̀ka àzẹ́nàbí ìbàkúrẹ́ ọ̀nà then they were about million on our our study very is a MMM the ah, mistake and how do you avoid it so how only the with the study what comes their mistake and not them we are just making use of our own go and read history and they are kind of that they they quote Imam Zahabi and one day quote that Kasir Alam Nubala history of those anan ila wata dan sai kana da abun mutuwa sako wa kaddara min zalik shay'un kathir fi kitab al-tarikh aw fi anwa'in amara al-sanan ini uwe ni to pa wa tarajim atuna ka kare e, e hawla biography akhbar ana tin bi ne ulai alladhina tariku en la yana ka en ne wa en ne berbo tilbita ne kitina كان نهايتهم ندموا على ذلك أو كتاحة إن إلمي لأنه الكلام نفسهم عليه يقول جو الإسلام ابن تيمية أو جو الإسلام ابن تيمية أو هكذا أمر السابقين أو كوامبين أدور ورنا كوزراع دولي إنهم ورنا ندموا على ما قالوا فيه من القتال أنهم عليه إصلاح كاي إرى منان إن لكونا كأننا كونا كأننا كونا أو تكتبر بيانه يلغير وني من باب السنة ويقول أيوب السنفياني يعني أيوب السنفياني ذكر القراء الذين خرجوا مع ابن أسأل أقوى مؤسسا معي يعني أرواح القراء وذلك كبير يكيون أنا كذلك يقول أسأل فقال أوكي لا أعلم أهلا منهم قتل ماذا ما يرضى أن أنا كاي أعوى إلا قد ركب له أن مفريه أوكي ọwụwa ilé ama ọmọ àrẹ̀rùn náà wọ́n lè ànájà mínú márádùn ẹ̀rẹ̀ rẹ̀ náà náà ráyé lẹ́yìn ní ilẹ̀ hamid allah lẹ́yìn sàlẹ́mà wà kókó mórí àwọn náà ìbáyẹ̀ ọha lẹ́lẹ̀ lẹ́bà wọn náà wọ́n náà mú alamaka náà kọ́ ọmọ

wọ́n bọ̀ mẹ́fà ní sáfàdà fẹ̀ títà ẹ̀bùn ọkọ̀ ìlọ́run náà ìgbà ọ̀rùn wọn títí náà orí àtàn wọ́n làkí ìlànà sani mẹ́mí nà mọ́ ha wọ́n sani mẹ́mí nà títà lọ́rẹ́ ahọ́ ní ọ̀gá wọn kọ́nà muhammad ibn salha muhammad ibn salha ọkùnrin àmì zubair ma al'ala ibn abdul karim ọkùnrin zubair ọ̀nà فقال نقع عن قائل لو شهدت الجماجم ويا نجيني يعني أيوة منا ومدير ثم مدير ثم مدير ما ضربت من وين ويا نجيني نبوة الجماجم أو الجماجم يعني تكون هكا والحديث يشير إليها أنا كارينا نقول جماجم المسلمين أنا بيتلقكم يعني ورؤوسهم تتسقط بأيدي المسلمين أنفسهم بيتلقكم إذا أقول هذا إن لكم يعني yẹnu kú múlẹ̀ àwọn ọ̀rẹ́ kan nàbíà ààrẹ yìí ló kú múlẹ̀ náà ẹnà ẹlẹ́jẹ̀ ìpé wa sọ ọlọ́mọdé dùbẹ́ ìdáka àpapọ̀ wáyà ní lẹ́tọ́ ní ilẹ̀ wọ́n láti wẹ́yà ní ìlú nínú ìlú ìlú yẹ́pùtùlù bá dùn bá dùn òkú múlẹ̀ di fẹ̀yìnlẹ̀ àkọ́tánù tó mọ̀kọ́dà dùbẹ́ ọ̀rẹ́ dùbẹ́ lọ́kẹ́ wọ́n làwọn títù mọ́kà máa wọ́wà yẹ̀lú ẹni ka ubam aw qala yabina huwa yam khutiya min al amn adahu ni zailan wala ma ku bi na be ọ ba be le ono no man me wodo ya ila mudafika fi adaka ba na oríire sẹ́gbẹ́ ilẹ̀ àgbẹ̀fẹ́ta ilẹ̀ ọ̀nà lọ́bẹ̀ kọ̀kọ́ tẹ̀lẹ̀ pàtà àmọ̀ ìjọba bẹ̀rẹ̀ lọ́kẹ̀ká ní bẹ́ẹ̀ sílọ̀fẹ́lẹ̀ ilẹ̀ ògbẹ́ náà kọ́fẹ́ àtọ̀rí àlàtì ògbẹ́ náà kọ́fẹ́ náà ògbí ọ̀gá náà kọ́ ní kọ̀lọ̀ sílọ̀fẹ́lẹ̀ ìwé ìrìnàjò àlẹ́fẹ́ ìwé ìjọba fún mi jẹ́rẹ́ lọ́wọ́ ògbílẹ̀ ọ̀nà ìka ẹ̀ ọ̀ọ̀sẹ̀ ọ̀nà ìka ọ̀n experience ọ̀nà ìka ẹ̀ ọ̀rà àgbàmìlẹ̀ ilẹ̀ jẹ́ àfibá bẹ̀rẹ̀ wáyá ọ̀rẹ́ nípa ilé ìwáyé kàánà masur ibn mutamir kí masur anáwó sí mutamir kàánà ìkàlìfò ilẹ̀ zubai ọ̀rẹ́ ju zubai yàtọ̀ lé ojú ọ̀gá ilẹ̀ ìmọ̀nà náà falatọ́rọ̀ ọmọ sọ́mọ́ káyẹ̀ ana ahlul bayt yuqtalun ahlul bayt yani ay akura ko wa yurid min min zubayr did yarun min zubayr an yakhruj ma'a zayd ibn ali ka o to he zayd ibn ali fitan o ro ni fitan ka o na ka ni na ra bi na فقال الزبير فقال الزبير رحمه الله ومولا ما بعد ما أنا بهارج أو كما قال إلا ما النبي أكا أني أكا نبي بهارج بقي وما أنا بواجد أن لا نمين يقولي بقى لن أجد النبي أو النبي لا نبي ما بهارج هذا قولها عن معرفة والتجربة

sọ́kà látàrù họ́ọ̀lẹ̀ yàní àtàrà náà ìfà ọ̀tọ̀ ọ̀rẹ̀ man náà wà fèsì dán in hàtọ̀ fọ̀dọ̀rọ̀mù ọkọ̀ ọ̀nà àwọn ìfìdí náà ó gbáyà ńdọ̀ ọjọ́ ha ọkẹ̀ idol mil àtàrà ọ̀rẹ́ ẹ̀yẹ àfẹ́yàn anàmà yà kúrò bí ha ọ̀nà àwọn ọ̀wọ́ mi náà lẹ̀ ẹ̀dọ́ ìnáná yẹn rùbámà ọ̀fìjẹ́ anáàtọ̀ àti dé ìlànà kó ti kọ̀rí ọkọ̀ wà mẹ́káyé

amanu mɛtɛmɛtɛ ha dɔmi ka usɔnu wa le wɔwɔ kiɛkun dɔmi ka ɛyɛdi na pɛlɛ eh, wa mu sɔgbɔmu di o ka yi wajɔrɔ bi anahu ala ya de bi ka bitɔnfi kemi na donc wajiriani ala ya de dure ki oyla wa mudir khairu wajiriani an dure ki oyla na daru fe yuzunu ban bi tawfiq min allah lele oyijil hurbo moni tabaraka wa taala ala fala kuna baban ولهذا قال عبد الله بن عون وقد وصلنا عبد الله بن وزير نقع كان مسلم بن يسار او مسلم بن وزير يسار عند الناس اربع من الحسن او في هذا ọ̀nà nípa ní ní àgbàdàn gba àìsàn bàkùrẹ̀ falamma wọ́pàá àgbẹ̀dàn ọkùn ìpínà mẹ́rẹ́ họ́ọ̀pà muslim dé àbí muslim dọ́gbọ̀n yànú mọ́rẹ́ ìpínà tẹ́lẹ̀ anára tó bá nínú nínú ọjà ọ̀nà yọ́ yẹ́ lórí àtọ̀nà bàkùrẹ̀ àgbà ìpínà mẹ́ dọ́gbọ̀n wáyọ̀ wà á sọ àná alhassan hassan albakri don samu manu ke sin don ke don samu yare ka ina na ba na wuri na wuri àìsà ahọ́rọ́ ọ̀la ọ̀rọ̀ tètè wàtọ́lọ̀ àfíríkà lọ́jì kó lè yí ọ̀nà fàmà múfẹ́ awẹ́ múfẹ́ ìnà òtàdá àìsà nàtọ́rù lùsì mọ̀ wà lẹ́tẹ́ ìdálẹ̀ wà mà hasan awẹ́ hasan ìnà òtàdá lọ́nì kàhírẹ́ ìdálẹ̀ ọkà múfẹ́ mi yàtá alẹ́fẹ́ kọ́ra anu abdullahi nù àwọn ọkà múfẹ́ mọ́nà wọ́n yàtá ọ̀ní abdullahi nù àwọn ọ̀nà kàyẹ́ ní àhàlà àhàlà وهو من دولة الفتنة ابن عسل فلن لا يقارون الفتنة ابن عسل لكنه أما لما انتهت أما لامتا كان يحمد الله كان يحمد الله دا يقوم يقول ويقول في حمده دا كعائنا ويقوان لله يومولي تبارك وتعالى أن يقول ضربا يقول لها كاين يا أبا كلابا ما هو في كلابا إني أحمد الله ما أقوم يا الله ilé ìta àìní ìlànàrí pé ha pẹ̀sà àgbáyé ibi tí nọ ọ̀pọ̀ ká máa wọn mẹ́rin lọ́mà ní inú pàìyàn wàlàm akọ̀ àràfẹ́ ha ìrọ̀m mẹ́rin bá jọ ha wọ́n lẹ́nu náà wàlàm àtìrìkò pé ha pẹ̀sẹ́ mẹ́rin bá kọ́rù wọ́n náà ọ̀kì máa ní kàlámù ọ̀kì túnmìnà náà ìbáyẹ̀ ana mọ̀tẹ́ tó máa hùn máa rùn ẹ̀rọ wa láàfin náà ní àmà máa rọ̀ mẹ́tò pẹ̀sà mẹ́rin nọ̀pà wàlàm àtọ̀rọ̀ فكان يقول هكذا حال الكلام فقام مالك عليه أن يحمد الله لكم يابا وكان إذا أبو كلابا فقال إذا نبي كلابا رحمه الله فقال أنا أبو كلابا له كلابا لك يا يا أبا عبد الله أو عبد الله فكيف لمن رآك واثقا في الصف هو كاكا ولا بقربه ولا بنقع ولا بقربه جهة ولا إلا يمكن أن يسأل bákẹ́ anta ààrin màrúkù bẹ́ẹ̀ náà ọlọ́yẹ̀ òun dára yẹ òun wà màkà látùkà màrúkù òjẹ́ ọlọ́rẹ̀ ìsìnlẹ̀ bá ẹgbàlá pàkẹ́ bàbí màrọ̀ áka bẹ́ẹ̀ náà sọ bẹ́ẹ̀ yanzu ọmọ rẹ̀ báyẹ̀ rẹ̀ náà káyẹ̀ ó rí una kàníta àrùn akọ́lẹ̀ náà fi hàdà mùsùlùmí rẹ̀ sáà ọdún náà fi mùsùlùmí náà wọlé ẹ̀sáà wọláyé máa fi mú ikú máa wọ́pàá hàdà mọ́kẹ́ ẹ̀ nẹ́jẹ̀ áhẹ́ nẹ́jẹ̀ áhẹ́ ilà wọ́n wà lọ́la ẹ̀rọ náà ìlú rẹ̀ rẹ̀ mùsùlùmí ọ̀rẹ́ ti dìé pé wà ẹ̀rọ náà ìka ìlà ìlú rẹ̀ rẹ̀. ìníwà ìlú wa kú mu yàwó yẹ wà bọ̀ kú mu ní ìka wa wẹ́rẹ̀ wà nípa ọmọ nílò wà àlọ́lẹ̀ wẹ́rẹ̀ wà ní kú mu lọ́rùn wọ́n ووجودك نفسه دوت أيضا هذا مما يزيد الفتنة صلى الله عليه وسلم nínú ìbílẹ̀ kẹrin lẹ́yìn àkọsí ìdínà ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ èyí yàrá ó dẹ̀ka ìyàwó ọ̀nà náà ń kọ́là ndị

ọ̀rẹ́gbọ́ owó akó àkàrí náà kárẹ̀ ẹ̀rẹ́ ẹgbẹ́ òwú ẹ̀yìn jìkẹ̀rẹ̀ wọ́n wọ́n yìí lọ ní ìwà kẹ̀rẹ̀ ẹ̀rẹ́ kàwọ́ àwọn adájọ́ nílẹ̀ ẹ̀nẹ́mẹ̀ tàbí ilé owó lọ ọ̀rẹ́ yọ náà gbà ká àwọn ọ̀gá náà ọ̀gá lẹ́bẹ̀ nílé ìlú ká àwọn ọmọ àgbẹ̀ òkùnrin ọ̀lẹ́ fàkọ́lá àbọ̀ kìlábà kábù kìlábà lọ́kẹ̀ fàbákà wàbákà ó jòjì lójúlé hátàtàmà nínú kọ́ nínú kulku da ku sai a su ma ne yanka ya wuro ko na bi jori ka kaka ka ono na bi ti na e le le lo o le le wo do do lo ga e do ile ile da da yani ta'assaru lil halati allati alla ilayha amru muslim indama dhakarahu bi gusuri bi gusurati yani o wala ma fi ma da ma condition ne muslim ibn yazar eno mo no fi ma kama ya kai ke wa ni ro ke wa sa

don na do kai e ka o ti ku no ina ke na ya bu isu e o e ko ka ma ti u do ke na is a is a is a language ana ko lawo ro ko ala ta ana ke ko do ko ala ta kai a go man le àwọn aláwọ̀ kẹmọ́ ní mẹ́rẹ́ ẹnu dáàdì rẹ̀ àwọn ẹ̀nẹ́mẹ́ anébìlẹ̀ ayé ẹ̀ka ẹ̀ wèé brọ́dà brọ́dà tó mọ̀ sí ẹ̀kẹ̀yẹ ikú ọ̀nà ìbílẹ̀ kámẹ̀ ní gọ́wọ̀nà ẹ̀nà lẹ́ka ọ̀sọ́nà rẹ̀ gọ́wọ̀nà ẹ̀ṣẹ̀kẹ̀yẹ rẹ̀ nẹ̀ gọ́wọ̀nà rẹ̀ àti jẹ́ àti gọ́wọ̀nà mi káwé ní mọ́lá ikú nẹ̀ ẹ̀nà rẹ̀ wọ́n ẹ̀bẹ̀ náà kẹjọ́ amẹ́lẹ́nà wọn àti ẹ̀dà àtọ́ àyẹ̀wọ̀ndọ́ ọkọ̀ ti gbóngbé ilé ìjọ ẹ orí ilé ìjọba ìbálẹ̀ ọmọ láti ọmọ ìyọ̀kọ̀ jẹ́ àjẹ́ amẹ́lẹ́nà wọn fúló ìfì lọ́dọ́ ó fi náà kúrẹ́ kẹtẹ̀lẹ́ lọ tọ́ra ẹ̀ta pàrọ̀ ọ̀nà ìbẹ̀lẹ̀ àjẹ́ àjẹ́ àjẹ́ ẹni bẹ̀rẹ̀ alágbẹ̀rẹ̀ tí gọ́ọ̀nà náà kò economia na biashara ni kwa mwili usikao unalibia kama kama soda gezi bale je wale sasa hapo kitu hapo mwenye na bra analibia mwili wala usikao unalibia ndio mwili ni basi ni ile kale bra sawa ani oite ni ni kwa sababu mwili ni besi ni biblia wala yao so hapo wa hewe wapi wao tagwa mjini especially monomorira erika lebirani anyi diyono ni za kilowo ti ajo ọtẹtọ ló mórí àkúlù ẹ̀rẹ̀ ẹ̀gọ́wọ̀ ọdún ìgbé ọ̀rọ̀ tí ń yẹ tẹ̀lẹ̀ ọlọ́run lóríkẹ àkókè lágbàdàwà ẹ̀mà jẹmú ìjọ́ra àmọ́ ìtànà àgbẹ̀rẹ̀ káàkiri ẹ̀nà wọ̀n kókèrè hátà bìdónì mùsàdébátọ́ fàkẹ́fà bí màtàrí ọkè ọ̀rìnàjì ẹgbẹ̀rẹ̀ dáàtọ́ ọlọ́rùnùpá ọ̀wọ̀nà lẹ́nu mẹ́kọ́ wa rẹ̀ ọ̀nà ìtàyẹ̀ náà wọ̀ lára abúlé dé ọ̀la náà wọn ló fẹ̀ bí bẹ́ẹ̀ pẹ́ ló wọ̀ ní ká ẹ̀kọ́ tó oníbi ọ̀rọ̀ yàmú ìdínà lẹ́nu ẹ̀rẹ́ abẹ́rẹ́ náà ọ̀nìkọ́ àkàbẹ̀ lọ́dọ̀ ká yàtúkọ̀ yẹn tọ́lẹ̀ wájẹ̀ ọ̀kẹ́ akàbẹ̀ báyìí àtúnyẹ yàní àtúntì tí yàrá náà tọ́ ọwọ́ ìlọ́ni èsì bá lànà òmùúrù wọ èsì láti àkùbẹ̀ ìbáṣe ọkà nílé ìdọ̀bà rí nílé ìlọ́nu ilé ṣe lọ kó bá wùyà mu. ọkà mìíràn sọ̀rọ̀ títà ọ ilé àtúntì tí yàrá àwọn àfikúra àti ọ̀dẹ́tàn àná lòmùúrù tàbí fìhà ilé ìdọ̀bà rí náà alànà àti àdá wọ́n tàbí fìhà ilé ìlọ́nu wala yumayyiz kathira minan nas bayna haqqin wa haqqin wa batil dole ke ọzọrọrọ nala ẹnẹnyẹ mẹ́ra iná ká ní ìrẹ̀rẹ̀ àti àtúrò wọ́n yóò tàbí rọ́jò dá òjò lọ́rọ̀ wọ́n la yẹ́dùrẹ̀ fi máa kó tilẹ̀ ọ́ ẹ̀sẹ̀ mẹ́ta wọ̀n wọ́n yóò tàbí náà wọ́n tàbí ẹgbẹ́

sódà náà eh, ya àgbẹ̀yẹ ọmọ ẹ̀yà tó gáyà dáadáa ẹ̀rọ wọ̀ kàrẹ́ ọ̀ ẹ̀tọ́ wọn lè yà ẹ̀jọ́ lùkà yẹ ẹ̀rẹ́ kan ìdílé ẹ̀ lọ́nyà mú dáa náà ká ẹgbẹ́ na lọ́kẹ́ làkínà ha ọ̀kà máa wèrè fitnatun mọ̀tọ́rìmà fìtínà rẹ̀ náà ìkàwọ́ mọ̀dọ́mọ̀ náà gánì fìtínà náà ìrà wọ̀yàmúdù náà dáríà dáa kọ́ra àpẹẹtẹ́ wàtàtàkọ́yọ̀rùn nùgbó dáyà lára àbàrà wata azamun asar ya ni kudi jinjina ina daura da mu wato da ku shuru da dinna daura kudi daura tana yi kudi daura kafar sai kudi yan o sun yi malama da وتنبه الأمور ضرر الخير إليه ولا به يقول أبو موسى الأشعري أبو موسى الأشعري إن الفتن أو كهو يسنى الفتنة إذا أقبلت أو جاء من أبد شبه ọmọ náà fẹjọ bàbí yàrá وإذا أدبرت أو بجوم رأت وتبينت الله لي في هذا الأقول لك آه بجنا نار Oyinbo, ọmọ dàgbà rẹ̀, àrọ́nà Jackson lọ́dà ní ìjọ àṣíká ìjìnà Jackson nílò mọ́ na ọwọ́ ẹ̀sìn. Ìrẹ́kà, ìjẹ́lẹ̀ ya kàkà, ayé àmì ìyẹ́ ẹjẹ́lẹ̀ ya wọ̀rọ̀ bọ́ọ̀lù ká ọ̀rọ̀ mẹ́lẹ́rà mílítà. Oyinbo lórí àgbọ́rò àrùgbókun ìdásọ̀wà ìlàkàrẹ dáwọ̀wà fíbùdà gàgbà ní ìlàrẹ̀ dákàrẹ́ ẹ̀wọ́ dáwọ̀wà dákàrẹ́ lòdìdà ẹgbẹ́ yóò rẹ̀ nírí mẹ́lọ wájú wọn láyé àjùmọ́ àyíká ẹlọ́pù rẹ̀ ẹgbẹ́ yìí treatment for him oyinbo túnde sọlọ wọn náà pẹ̀lú àmá aráàkáyọ̀ náà mú ẹ̀fẹ́ á ní mú sàtàbí á ní ìdágbò but they have not enhanced them as a replacement for him. Because why why you have to judge? When you read Kaya, when you read Kaya, yeah, no, that's all. Cassette ten, eh? Any cassette can be done, and when he is there, he does. Sáàmì akọ̀ọ̀kà rẹ̀ lẹ́kọ̀ọ̀ká. Sáàmì الفتنة أبدا يجينا إذا أكبرت على الناس إجاب ما نعبأي على إجاب ما نعبأي دفع الدولة تدبر أمرها متكبر على الناس أو قليل يعني دوا يعني دوا هذا قوة زيادة وغير متكبر أو مغرب وإذا أكبرت إجاب من سنما نا عرف الناس حالي هذا لا يتبع يعني وتبين لهم أمرها دلالة كلها بيتبع يعني إليه يعني أو يقول المطارس بن عبد الله بن شهير أو كي المطارس أنا وزبت أنا وزبت شهير

ọ̀nà kàkà ámì ilẹ̀ ọ̀tọ́mùnà ọmọ èwo gbé ọmọ ìmọ̀lá ìlú ìkẹlẹ̀ jọ́nà àfihàn ní ní ìjọ́ ọ̀gá ilẹ̀ ọlọ́rọ̀ ìtìnà ọ̀rẹ́ ọlọ́rọ̀ travel. Wale da some of our products are like they could have been beneficial to us. Leave me alone for the war. Ẹ̀ẹ́dẹ́ àkójá ní káyà lẹ́ ní káyà yà àwókè lò. Bẹ́ẹ̀ yálẹ̀ lẹ́fẹ̀ẹ́ àwókè lọ, ẹlọ́pàá wà bẹ́. Bàbá rẹ̀ lọ, àjẹ́lẹ́ àwòká, ajẹ́lẹ́ lè mìta lára nǹka ọ́ ìjẹ́ ìdí ìtàkà. Àmì ìjìnlẹ̀ àti ìpínpín ìpínpín kí lọ́nà rẹ̀. onye kwo to sisi na nke ọbụla dọmịka ya ọnụgide na ọnụrụ abụla dọwụ azami mkpọrụ ụnụ fa abụ lọba tó wọ́pọ̀ rẹ̀ ọ̀rọ̀ bìtínà is not come to calm you bìtínà ọ̀rẹ́ kan na china sí àwọn ẹ̀rọ wọ́n bẹ̀ ka ọmọ wàhálà ni lọ́mọ jìnnà ọmọ ọ̀rọ̀ ẹ̀yà àdírí ẹ̀yà fún yẹn ẹ̀yà ẹ̀yà àdírí wà á lùkì ní ibi ìgbìlẹ̀ ọ̀sọ̀ jẹ́ kẹ́nà wà àjọ ọ̀nà ẹ̀yẹ́ nílẹ̀ wọn nílẹ̀ ìjẹ́ á níbi kúrò àwọn ọ̀dọ́ àtàmì ẹ̀yìn lórí àná láìpẹ̀kàwé kí wọ́n wà rí ẹ̀ ẹ̀gbọ́n wà ọ̀nà lẹ́nìká gómìnà mẹ́fẹ́ ìlà òkú àwọn ìlú ọ̀nà ìkànnà ìdíjẹ́ náà nígbà tí kò lẹ́nà ìka ìlọ́nà bí èyí lẹ́wọ́ ẹ̀kọ́ ọ̀nà lẹ́gbọ̀n lẹ́gbùtà ẹ̀dẹ́ ọ̀rẹ́kà sójà from Nura and the government and they will put down. But okay, what is another to have a bar, or if you have found a what is bar, the difference in Masih, Dajjal, in Masih, Dajjal. التي هي عالم الفتنة أنا أقول لهم من الفتنة والنبي عليه الصلاة والسلام النبي عليه الصلاة والسلام ذكر لأمته في أهم وسمى يوم الحقائق الجدية إلى إذا إذا يغنى كما هو يجوز wa umurun wa umurun wadiha ila nan ka idan man me kan clear taktibu awra ad-dajjal to ka ke dajjal ya ni ko yi ko yon do ku ko nyan okay zamane yan yan da mi wa bayan hakikata ho da mi hadi al-dajjalan wa ma azalik faqad man ya yatbahu khalqun la ya'tihi min okay ẹ̀ràkó ẹ̀ẹ́sàtà ọmọ ẹ̀ẹ́sàtà náà kàrí ọ̀dọ́ ìdìkúnnà náà sàtà agbòmòrì all despite na kai fàlẹ́nà ànú ayé yàtá ìyànà olùdókè lọ wọ́n ayé sáré àtọ́kàbọ̀rẹ̀ bí màkà ní anákọ̀ rẹ̀. fọwọ́lọ́ ìgbà tí mo rí kù iná rọ́jò gàlà yà sí olóòrùn ní ìjọ wọ́n wọ̀ yà sí fún àná òun mi lóòrò káyé òkú mo rí ọ̀nà yẹn. yàtọ̀ lọ́nà lórí káyé ọ̀gbọ́n òkú mo rí ọ̀kátà mọ́ rẹ̀ fàyàtì bí kò به من الشبهات أو قد أصاب فإن ذلك يتجاهل خطوة إنما في الأمر يوم ما كل كل تجاهل كل ثم يقع أنا ربنا باب أي يتبع الدجال على ما الدجال مما يبعث به من من شبهات صلى أو خطوة إني أمازيك أي مما يسره إن ذلك ọba yadama dajjal wanda dajjal ba su zai mina shubuhat inni idamina ka halittin tafsakul kulum wanda asirun nufus bo zazayen don da kayi onye zama ne a solam dan dajjal ne ko mun man ne on ko mun nan ko mun ma kaka wa dajjal awe aluka ka yemi dajjal no mun ne ka ide la

èdè ìwé lórí ní ìlú ìgbà káwé lẹ́lẹ́ ní tọ́lúwé àgbẹ̀dẹ̀ èmi lẹ́lẹ́ yẹ̀dílẹ́ ló tó mú ní màníkà agbọ́wọ́lọ́ lọ́wọ́ lé ìdá وجاء في الحديث في صحيح مسلم قال ان حديثنا صحيح مسلم ان النبي عليه الصلاه والسلام يبقى تعلمني جمله من وانا قال او مكان من قال سنتاك الرؤيه حمايه او انا اقول لكم او جن لا انا كاي ابي ديرن او ويتا yẹn tó wọn wọn lẹ́nu ọkùnrin kún náà ọkùnrin kúrin tó ẹ̀ka ìhànà mẹ́rin ọkùnrin yàgùdọ̀ bọ̀lẹ̀ àtọ̀bíyà le abama da jai above e pana e ka oinen inan da buka ira kona no inan awe ki kona no inan awe do ila ababa da hala ni ni ababa ira ko e pana awe on toro ababa oda mo go o le so e pana fa kutila o kada won fa kitna ton jahiliya o itu no so abo o itu tu jahiliya yani tu arma yo sun na ko ko lu to mi na ka e amiyatan ay amrul ama ile na ka ọmọ nìrẹ ìrẹ náà ìka ó wùlì bẹ̀rẹ̀ yàní láyẹ̀ tàbí nù àlè ìrẹ ya ìrẹ ẹ̀rọ náà ìka yìí wẹ́nyà bá kà ánọ́ mẹ́rin wọ́n láyẹ̀ sábà àmúrúmú ọkẹrẹ nù ọmọ nìkílẹ̀ ọkà ìsìlẹ̀mù àtúntò ní ìmàlẹ̀ wàhálà hàlù fitan wàṣánù àwọn ọ̀sán أنها يفعل الناس يموجون في أخذ لكي أذني أي أمو ولا يستدي لهم فيها أمر إلى نظره لجوه ولا تستبين لهم فيها جسد دولة يعني إذا من ينظرهم ينتبه إلى ننتبه قد سيرنا معنا من صباح ورائع دفعوا من لطيف ومن لطيف ما يذكر في هذا المقام كده في الصحابي الجديد أوكي إذا لأنا إذا Sẹ̀díkọ́ sẹ́díkà yìí ọ̀lọ̀wọ̀ yẹni ìsẹ́dí ilẹ̀ láìka yẹnu wọ́n wọ́ ọmọ ìpàlẹ̀ ìpẹ̀lẹ̀pì ọ̀nàwẹ̀ ọ̀yí mọ̀ísàmà ilẹ̀ láìka àkà yẹni sọ pé ẹni ẹmúrẹ̀ ẹnu sọ pé àtàjọ́ ẹnu yẹni sáàdì nínú àbẹ̀ ọkọ̀ sáàdì náà wọlé àbẹ̀ ọkọ̀ rọ́jà lọ́wọ́ àwọn ọ̀dọ́ òmúrí òdínà ẹ̀yàn يقول ابن سيرين او ابن سيرين كاي كيل لسان عائشة ابن ابي وقاص انا وجه ابي وقاص ala tukɔse wɛɛ kura ko yafiru na pepita na ale bi na biane ire kɔnɔ kɔ ko fitina na kɔnɔ na ka ne muawiya ɔni ale yanni o bɔ fita ale bi ka na bɛ na muawiya wa bɛ na ale na bi tɔri akɔsɔ na fitina na ka ɔna na ka ne ale ɔni a bi tɔ ale yana muawiya wa na sa ne ma ne tɛbɛ la zaari akɔsɔ ale na bi wa kɔ ɔ ọwọ́ jẹba nílẹ̀ máa ń nílẹ̀ ọ̀nà ọ̀wọ̀ wọ̀tá ìdánú dúnú lè rírẹ̀ ka kàkọ́ ìdámù dákàáyàkáì alàtùkọ́ dé wẹ́pẹ̀rẹ̀kọ́ kẹ̀yìn nàkà ka ṣúra òun náà láìka ọ̀ ìní ṣúra ìní láìkẹ́ consolidation ị fẹ̀yìnà ọ̀rùmán ìlànà ọ̀yà wà á ń ta àhákù bẹ̀ hádà láàrùn ya يسألون الشعر دمن كعيان فقال دف الله أقتل ميوا كلكو حتى تأتوني بالسيف آكا وصبا موغو له عينان عينان وغن نونيرا واللسان دنيا لأن وتبتان دنيا مبان يرق المؤمن من الكافر أنا أكون مويا وكم لي أصيب كافر أي تسوى مهنوا أهي كنا بمسوى نحن يا يعني زمنا بكاتا تأتوني بالسيف sọ́wọ́ mẹ́ anáìka yóò rọ̀bùn mọ́mìn min alkafir ó yóò kó mọ́rí àtọ̀ ikáwèrè in da rọ̀tù musliman ìdí máa sọ́kọ́ ma fi yóò kó mọ́rí náà bá hànú dọ́ọ̀ká dọ́ọ̀tín gbẹ̀bẹ̀ náà láyà tù lọ́pọ̀ wà in da rọ̀tù káfíran ìdí máa sí ikáwèrè kọ̀ sálà ọ̀dọ́ ọ̀wọ́ tó mọ̀ kọ́ wá bá ọ̀rọ̀ lọ́kùnkà kọjá lẹ́jọ́ wà á nà á rẹ̀ kọjá mọ́ra ọ̀rẹ́gbọ́ ọ̀dọ́rọ̀ rẹ̀ múnà tó bá yóò fìdí náà lẹ́ka àmọ̀dé èdè láti nà gbọ́gbọ́ kọmọ́dà kò sí ààrẹ ìrèlì àmọ́ ọ̀dọ̀ sáà dé sáà dé jihad lọ́dọ̀ ní ìrẹ́ àti ẹ̀yìn jihad lọ́wọ́ sọ́ni fitna ọlọ́nìwé ẹgbàdà yá ni a máa fitna ha àdà fi dára awẹ́rẹ́ mú ìdí náà awẹ́rẹ́ mú rẹ̀kọ́ náà alẹ́ ìtàkàtà pàtàkì ìròyìn òṣèlú ọ̀nà ìdókòmórí àkórẹ̀ àbáyẹ́tẹ́ ويقتل بعضهم بعضا دي فنيدة أو قضاء لا أدخل في ذلك ما هو إلا أن تأتوني بالسيف أقف وما من هذه الصفات ولا يكفي جوانا ثم ضرب مثلا عجيبا وقال لمن ضم في جوانا أفي جوانا كوهيني يوم قال فيه ضرب عنا كاي مثلنا ومثلكم أفي أفي جوانا أتفي جوانا كمثل القوم ya kuma kira gwaban kanu Allah mahajjatin bai dawa ana ka ene ma ni nune ana ka ma ọhụrụ ta ape jure ma ka ni baya kuma kira ka ma ni nunda na uzono do uzana na dan da ni e badinan dan okay fa bainama hum kadhalik ẹ̀mà ní lọ́nà plẹ̀ plẹ̀ àrùbẹ̀rẹ̀ ẹ̀mà ẹ̀wọ́ ìyàmì sí rúm lẹ́yìn lọ́nà àrùbẹ̀rẹ̀ ọkẹ́ hajjẹ̀rẹ̀ ihò ajẹ́jẹ̀ dáhìwà náà fún ahẹ́ náà ká ọwọ́ ní kọ́lábà ìdí ahẹ́ náà ké ahẹ́ lẹ́lẹ́bìrì okùn anáǹkà òdọ́nà oúnjẹ aláìsàndọ́ ma ń kó sí táwọ́ká ọdọ̀ wá pọ́dọ̀ dọ́ọ̀dá àbẹ́ àbẹ́ òdọ́nà oúnjẹ bá nílé dọ́ọ̀dá àbádọ́ ẹ̀rù ọgbàdọ́ ìtọ́lé ìjáhànà náà ní dóòlìlé ìwú èyí yàrá ní sábà sọ̀rí òdóòlà àgbàdì sẹ́mẹ̀ ìtọ́kọ̀ àjá wọ̀rẹ́ wọn ti bá sọ̀lẹ̀ àgbòrí ahẹ́ ń tẹ mọ́nà ẹ̀kọ́ mọ́ndọ́ àná dọ́bẹ̀ka ìlúwọ́lá àgbàdì wa yàrá ní ìpínlẹ̀ ń kákà yìí ìpanáwó bẹ̀rẹ̀ kàkọ́ ذات اليمين عن طريق ذات اليمين وجوهه ويعني أوكي فأمضوا فيها أو قد يشيروا دلوه يعني فساقوا دينا ذاك بيرو كمواري كورون ودون جديد They wander on the road because it's not the road. Now, there is the only one of the other You have to sit down, balance and think. Okay. وقال لها أرون لي فطان لك أقريب ذات الشمال لمن أي وقع فأخذ فيها فتاه وتدل فتلوز من دلم والقول لمن وقال لها أرون لي فطان لك كنا في طريق إيت هذا الريح فتنير أوكي يا إيكا يجوب داني بابو يعني يريد أن أعرف داني بابو so أقول يا أبوه يا جد يا أبوه يا جد يا أبوه فعناه دنه البعب وقول دين يعني ربنا أننا نعوذ ẹ̀rọ kó dẹ́ka ọ̀ọ́tọ̀ wọn lẹ́kọ̀ọ́ àkàtà tí ẹ̀ ń yẹun ní sùúrù àkójúwọ́ rẹ̀ ní ìjọ rẹ̀ àmàdà ẹ̀ka nílọ́tún lọ́mọ ẹ̀sán hàn mẹ́rin ilé ọ̀ àkó àmánìjìlá náà bẹ́ẹ̀ àkójẹ́ lẹ́sìn ilé àtọ̀mọ́ will ponder what is the way out. Okay. فذهب الرجل وتبين الطريق دعم الطريق إليه أوكي دول ما راحوا يتريعون فهؤلاء هم الجماعة إذا ما أنا الجماعة قالوا أنا كأي نلزم ما فرقنا ما فرقنا عليه رسول الله صلى الله عليه وسلم حتى نلقاه يا أخوه لا أنتم مريبوا رأي وسلم فوروا يا أنتم مريبوا صلى الله عليه وسلم يا أخوه لا كأي أنا داعي أو يا من يا من جاء هاي على منهج النبوي يعني دي ما يتم توزيع النبي يعني هو هم الكريتيكاي عن دي من المليون نمي أنا لك ولا نبهل بشيء من الفتن يبقى مكان يعني يجب جنة يعني إلي ملك كل مريم الجاع وإيمان وكان منهج سعد بن ابي وقاص وفي منهج سعد انا وابي ابي وقاص وعبد الله بن عمر اتى عبد الله بن عمر وجماعه من الصحابه اتى جماعه من الصحابه ان الحل في الامر سوليوشن وبيانا ينيرون الذي كان بين معاويه وبين علي انا اذا كان معاويه او علي ليس بالسيف ليس بالسيف ايوه وليس ولا سلام ولا ولا ولا انا هو البروبلم مونو رورو اما اني لا اله الا الله wẹ́ẹ̀rù pẹ̀lú pẹ̀sísáìdì náà ló ọ̀gá iná nù lónìí wẹ́ẹ̀kùn ìlàkùnrin ẹ̀kùnrin àbẹ́ amẹ́kàrẹ́ wẹ́ẹ̀kùn mọ̀hálàkọ̀ olùfẹ́ akọ̀lọ́nù máa ń lè kẹ́lẹ́ àwọn ẹ̀sọ̀rọ̀ wọn lẹ́wọ́lẹ́ pa àná dákẹ́ wà ìnáwó àánú òbí òṣìṣẹ́ òṣìṣẹ́ anáyẹnilẹ̀ ọ̀nà àti ìṣẹ̀tún ọ̀nà ìkan ọ̀ẹ́lùfẹ́ ilé káàyè àti lákàlẹ̀ nẹ̀ra àmọ́ ìṣẹ̀yìn àgbáyé ọ̀sẹ̀ lọ́mọ ẹ̀dàrúwà ẹni tó wá fẹ̀mú na wọ́n máa jọ náà tòrò wàtàrò ìfẹ́lùmù dáa kọ̀sídà tó wá fẹ́rẹ̀ fún ẹ̀lú rẹ̀ ẹni lẹ́ọ̀nàn wọ́n náà wọ́n láti ní lẹ́ọ̀nàn wà ní ìkànnà láwọ̀ ìpìlà rẹ̀ ọkàlì àjá tó wọ́n lẹ́ọ̀nà náà tọ́lùkà ẹni lẹ́ọ̀nàn àmọ̀rọ̀ mọ́nà mẹ́rin wọ́n wà wíyá kánà láwọ̀ ìpìlà rẹ̀ wọ́n wẹ̀ lọ́rẹ́ ní ìpìlà rẹ̀ lọ́rẹ́ mùtàhánilẹ̀ nìta ọkọ̀ lẹ́bẹ̀ aka ẹ̀bẹ̀bẹ̀ àkókò rẹ̀ ọ̀nà ìkáyẹ̀ ọ̀ní àtọwò rẹ̀ ẹ̀jọ́ ní ti rà ọmọ kọ́wọ́ rẹ̀ káyẹ̀ lọ́nà ọdún bẹ̀rẹ̀ anamọ̀rọ̀fà mùtàhánilẹ̀ nìta ìrẹ̀ ìdíyèsí wọ̀sọ̀wọ́ àkọ́nà mọ́nà jẹ́rẹ̀ mí ayé ti rà àgọ́bẹ́ ti rà lọ́nà ìta ọmọ wọ̀lì sọ́ba àti ọ̀rẹ́ mọ̀kọ́wọ́ rẹ̀ káyẹ̀ ọ̀nà mẹ́rẹ̀ anáìta ọ̀ ani waka ebere ni abure mamanu alikuwa onye nani yani onye ordere alikuwa onye yani ordere wasawa min ajli jihad ordere abuka ordere jihad alika na ya أنا يقولنا أن يكون ذاك شاف أهل الاجتهاد أنا يقولنا فقال أنا يتعي آه يقولنا إن نولك أنا من الاجتهاد أرجع وابع بولد الدار أرجع ونود دار الدروس الأولية أسماء ورسالة لا أريد أن أقول أهل الاجتهاد ويرم معاوية كاتب الوحي رسول الله صلى الله عليه وسلم إنه ذهب لنا كواشه وحي لنفسه أنا في وحي رسول الله صلى الله عليه وسلم bíi àlè ìrọ́jọba wà nù yànníkà ọ̀nà ìlọ́tẹ̀mú ọ̀rìn ẹ̀rẹ́n ẹ̀mẹ́ẹ̀yẹ the authority ẹ̀mẹ́ẹ̀yẹ the policy ẹ̀mẹ́ẹ̀yẹ the ability for him to have it. so ẹ̀rọ máa ń mẹ́ àwọn ènìyàn jìrì nù bẹ́ẹ̀ ni èyí nù ẹgbẹ́ ìnìyàn kúrò kò tó tó mọ̀ ìsọ̀rọ̀ rẹ̀ sára أنك كما قال عليه الصلاة والسلام فضل لك إذا حكم الحاكم إجرنا مكاره ومكاره فاجتهد دم طول فأصاب رجل فله أجران فهم بشأنه وإذا اجتهد ورم طول فأخطأ دنيا فله أجر فهم بشأنه حديث من حديث متفق عليه أولا ẹ̀wọ́n náà máa jùlẹ̀ ọlọ́mọ náà mọ̀ tó rẹ̀ mẹ́ ìwé ilé ńká ẹ̀nà ẹ̀rọ náà mọ̀ tó rẹ̀ náà yé níye àjẹ́nàmọ̀ ẹ̀rọ rẹ̀ kùnà àbẹ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀kùnà tó rẹ̀ mẹ́jọ́ yóò dé لكن لكن جماعة من الصحابة فقد أولئك جماعة نفعه رأوا أن الهاج إليك سيد بيشن سبي ويوارا حين ليونون سبي وفي أمن يمغل أن ليونون بمثل ذلك ليس بسيد إني أمر ليونون أهل يوارثه والقتال وهو يفرق وإنما في السائل في السن يعني أنا بتاع الله بتاع الله وإني الدولي أنا بحس أن الدولي أنا أعرف ما هو لا لك أنا لا أنا لأنك لا يكون هو البعد عن القتال دون الدليل لكم وجمع الكلمة إلى غير ذلك من الأمور ذا فرق kila tura ya sana ka e wa sanan e le e le kwanna kwan ya sa nan me da me ka abin ne le ala le na na a ọdún mi wéré èjì fìtínà rẹ̀ àánú mi rà ní ẹ̀lá ànáṣá ẹ̀lá ẹnilẹ̀ fìtínà àtúrò ibà rà bàbá ọ̀ àlọ́ náà mẹ́fà wọ́n ká ẹ̀kẹ́lẹ́ mọ́nà náà ẹ̀ ní lẹ́mìlẹ́ mẹ́kọ̀ ọ̀rọ̀rọ̀n ọ̀yìn náà mẹ́tìlẹ̀ anáìka ilẹ̀ ẹ̀fẹ̀ bẹ́ẹ̀rẹ̀ bọ́ọ̀jì jọ́lá ha ẹ̀wọ́sọ̀lá pẹ̀lú ká ẹ̀wọ́ ìjìlẹ̀ lókè ẹnu wíyàwó wíyà náà náà mẹ́rẹ̀ rẹ̀

a sẹ́rà ní ẹ́ndì náà nù ẹni bìlẹ̀ká ọ̀nà láwọn ẹ̀wọ̀n náà gẹ̀ẹ́nẹ̀ ẹ̀wọ̀n náà láwọn ẹ̀ lẹ́nu lọ́kùn ọkọ̀ ẹ̀mí ní wọ́n wá àwọn ẹ̀bẹ̀rẹ̀ yà náà ìdọ́ ìbú náà bèèrè ọ̀nà mìíràn àwọn ọmọdé ìrọ̀wá kẹfẹ́ ọ̀nà mìíràn ìrọ̀wá ti gbó yìí mà dáàbò ní pòlìsì kàtọ́wà àtúntọ́wà ẹ̀rọ ìkọ́ pòlìsì kàwà tẹ̀sẹ̀ ẹ̀ But, but we cannot do like they are doing. And they don't have, apart from economy, and they have any any aspiration, which aspiration eh? eh, they are. Ọ̀yẹ̀kọ́ ọlọ́rọ̀ ló lè báyìí, ẹ̀yẹ̀ tí wọ́n bèèrè sáà jìdá ìjá ẹ. Ọ̀yẹ̀kọ́, tààrẹ wà rẹ̀, wà wọ́n náà rẹ̀ tẹ̀lẹ̀ ìjá rẹ̀ tẹ̀lẹ̀ dáa rẹ̀ kọ́ àkàrà náà. yana ya kudu kudu da ji da nawa da ka an biya nan da ruka ya wuri da yana da wa aha we are not looking kai en wuri ta wa ka ka ya da nuwan enera ka enera amma ka le nan e wa ha no wa nan in wa ne ba So one money carry, you are the only people from their own. And uh, say happen on a rap of the world. On a break, and then it's something we could know, you could something. Oye ko, ọ̀rọ̀ rẹ̀ ìta ọ̀ka dáwọ̀ kátàkà àní fẹ́lẹ́mẹ̀ sáárọ̀ ọ̀pẹ̀tẹ́. Ọmọ ìṣẹ̀tẹ̀ mélòó kọ́ ọ̀pẹ̀tẹ̀ náà wà náà pẹ̀tẹ́ àtẹ́. Nígbúrẹ́ ìfẹ́ làwọn waka wulida muna da wala ko ta luga da wala nuka gono wa ta wuli na wa ta ku dole bere ai ko ra wala da ko ki ai ta ni wala ono mo mo ro ro ra ti ku ya wo ko wala ko da le ko wa ka le ra o ka da le ko wala e le ti ke amara ju kan bere da jan ha ta ti ono wa le se ọ̀nà ìwọ̀n mọ́jú kọ̀rọ̀ akó náà tó kọ́wọ́ kọ́kọ́ ní gbogbo ìgbò rẹ̀ ìfọ̀n ìwà kan sí mi wọ́n ìgbò ẹ̀ lìdọ́n hàn ọ̀nà ìlú èkì ikú ẹ̀ ní ikú ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àjẹ́ àhà ẹ̀hún náà amẹ̀rẹ̀ amẹ̀kàkà ti ẹ̀kọ́ méjì bì ọ̀nà láti ní ikú náà sọ̀rọ̀ ẹ̀dẹ́ àdèrè apc sọ̀rọ̀ ẹ̀dẹ́ àrẹ́ ìbẹ̀ ẹ̀ẹ́dẹ́ a ọgbọ́dù bẹ̀rẹ̀ wọ́n ká wọn àdàkà abẹ́bùlọ̀ lọ́wọ́ ẹ̀dọ́ ní àìmọ̀ lọ́dún inú àwọn àdàkà yìí bí jà náà wọ́n èyí bí bí bá ti jẹ́ ọ̀wọ̀dà lọ́dún bí ní ìjẹ́ ìdásọ̀ ààrẹ ìwẹ́nà lọ́dún ìjẹ́ yẹlẹ̀ wọ́kà sáàrù peter sẹ́bí àti sẹ́bí ìzàbí kìkínà tó dà dọ́ọ̀mù ké ẹ̀ǹgbọ́n sẹ́lá dìbìnà bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ ìhun buhari náà ní tuntun náà dán mẹ́ta wọn ní wọn yẹ ẹwọn yóò fi sèǹtà lọ sí wa jẹrẹ lórí àgbórí nàná sọsẹmẹlì màmì nìyí sọ yà kó náà gẹ àti ẹni wọn náà rẹ tẹ òun yóò fi àná ká wà ayé rẹ lé yàtá ìjọ three place kẹmẹrin jẹlẹ lórí ìwé náà lọsẹ wà sọlá lọ àbí sáà tébùlù wà mọlẹ kìtì náà lọ́wọ́ tí ìlú ọlọ́run wọ́n ẹ̀ka àmọ́ ẹ̀tẹ̀rẹ̀ lọ́mọ ń tẹ̀lé nínú ló ti ní ìjẹun. bàbá náà kàlà àwọn ọmọ